náà kátó máa tẹ̀síwájú kéèyàn ti dìná káwá jùlókò tí èkú tọ́ba sọ òfin ipò fi ọlọ́run pé tó bá ṣe dìná tọ́jà abilé kan wọ́n jùlókò ni ẹ̀yà òfin ọlọ́run yìí ti lé jù nígbà ah, irúṣẹ́ yàwó nu nàìjíríà náà máa ń ṣe àmì ìyá táwọn yẹn pè lájẹ́ tí èsà àjẹ́ tọ́sí kí ni rẹ̀ ló kópa ẹni tọ́lọ́ lè jù ìwé ìtọ́lọ́ òfò fi sí lẹ́yìn ó dégí ni ẹ máa ṣe ẹlòmíì tó ń sàjẹ́ tọ́bọ̀tẹ̀ alájẹ ẹni kọ́ pa ni kílẹ̀ alájẹ tó pa yẹ ìwọ náà ń kọ́ tí wọ́n náà bá mọ́kò kẹ́ nínú òkò tó fi pa ìwọ náà di apààyàn lọ́dọ̀ lọ́dọ̀ náà àti pé ìgbà tó ju dúdú ẹni pé àgbọ́rù yẹn mọ́ àbẹ́ gbọ́ àjẹ́ kan ní kà mọ́ ìgbà tó ju dúdú nìyí ẹlòmíì gan àlùjẹ̀nu ló sọ̀rọ̀ lára rẹ̀ àlùjẹ̀nu ló sọ ìgbà tó jẹ bá lè yóò nù sọ tó ń sọ mọ́ àlùjẹ̀nu sọ lára rẹ̀ láti dí àjẹ́ wọ́n rẹ̀ pé òun ló ń ṣe báyìí òun ló ṣe kò sí mọ́ tó ń sọ àlùjẹ̀nu ló èyí bá kó kuta ẹmọ ni ìyá ìyá yẹn ń kà ẹjú ló kó pa nígbà táyẹn ti ń lajú sọ̀rọ̀ ẹ̀ ṣiṣẹ́ ẹgbẹ́ fẹ́ni kẹ́kà mọ́ àlùjẹ̀nu náà tí wọ́n gbọ́n mi láti fi sàrìyàn àbí mi tán pásítọ̀ ń ṣe àti ìtàn ní tú nígbà pásítọ̀ yẹn má jẹ márùn-ún irọ́ ni o pásítọ̀ máa ti sàtàkùsà ó bá ti fọ́ lélé lórí báyìí ìsọkúsọ ní òmò ẹ̀dẹ́gìní ní òmò sọ ó bá ní àwìn ánìkìní náà lájẹ ni irọ́ ni o. àlùmọ́ìmù ni pé ìjú ni lóko ẹni tó bá fọ́ọ̀lù tìrú ẹ̀ṣẹ̀ yìí ìsìláàmù gbélé àrọ́jùmọ̀ hakun alàmọ̀ ẹni tó bá fi zìnà tó jẹ́ abilékọ torí ẹ̀ṣẹ̀ tó burú pátápátá ni ìsìnkú bá òjò jẹ́ ìsìláàmù fi gbógun tì ẹni tí bá ń ṣe kárípẹ́ ni tí kò bá tí di abilékọ tó bá fi ṣe lọ́kùnrin lóbìnrin ọlọ́ni ẹfun ẹlẹ́gbà ọgọ́rùn-ún kẹwàá péyàn lé wọn lórí kí lẹ́yìn bàtà yẹn ti jẹ́rìí ni ọjọ́ mẹ́rin rí wọn kòrókòró báyìí tẹ̀lé pẹ́kà tilẹ̀kùn mọ́lẹ̀ ẹ̀ rí wọn kòrókòró báyìí tẹ́ ẹ̀ bá rí wọn àbẹ́ ẹ̀kọ́ mẹ́rin ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀. ẹ pèrò lé wọn lórí kó máa jẹ́ ìkọ́lẹ́kọ̀ọ́ fẹ́ lómi tó lọ́wọ́ àti kíni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ pèrò lé wọn lérí táwọn èèyàn máa ń tí wọ́n ń ṣe tán fún ẹlẹ́gbọ̀ọ́gọ́rùn ṣùgbọ́n tó wá jábí lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ ni kọlọ́dé ìsìn ìdájọ́ tẹ̀sìn gbé lẹ́nu ni pé ẹ̀jù wọn ló kópa ṣùgbọ́n mo láti ṣe lé nílùú tí òfin ẹ̀sùn tó olórí ìlú ni ó ọ̀dọ̀ àwọn èèyàn o kọ́dọ̀pẹ́ ìkan ló kàn múra yín ẹ̀rẹ̀ ẹgbẹ́ jọ ayé lóko pípa ara wọn tán náà láwọn lòfin ìdìnnà láàrin àwọn ń sìn apá kan olórí ìjọ ni oní ẹ̀sìn ìdọ́gbọ́n sí ọ̀nà àkàwọn ah, tó gbàgbọ́ yé ẹ̀lúmọ̀ ti dé ìdìnnà lọ kó gbogbo sínú àyè kan kíkàlùkù máa jẹ́wọ́ àbálágbẹ́jẹ́ ìmúnà dídé ẹ̀yà ìmú ẹgbà mélòó náà wá múra wọn fúnra ní mẹ́wàá mẹ́wàá mélòó dọ́lọ́n kankan olórí ìlú ni mo ń dájọ́ òfin ẹ̀sìn ìfilẹ̀ fíìmù àti wọ́n èyí tó yíyan yóò mú tó ti máa gba lọ́rùn gba lẹ́sẹ̀ gba ní ti máa láǹkà lórí yẹn káyipẹ́ lu òfin ẹ̀sìn ni wọ́n jẹ́ ní àkójalè tí wọ́n tó lu kó tó dọ́dọ̀ àwọn aláṣẹ náà ìwọ náà kí ni ìwọ náà ẹlẹ́ṣẹ̀ ni ìwọ náà òye ló fà á tó jẹ́ wípé ní òfin ẹ̀sìn yìí kájú kò pààyàn ẹni tó bá lè dùnà níbi tí a bá ti ń lò fún un tọrọ bá dọdọ olórí náà alimọ ibn Munzir ó ní wà ajma'u ala anna al-marjuma yudawim alayhi ar-rajm hatta yamut àwọn yudawamu alayhi ar-rajm wọ́n ní ẹnu àfa kò pé ẹni tó bá jù kò mọ́ báyìí kò lè dùnà tó lórí ìlú wá sọ ó ní ọmọ ẹjú fún hátàlímọ́t títí tí èkú ni o ààrẹ tó witness ìró nígbà tó láwọn wà ní Saudi Arabia tọrọ àwọn ẹ̀ka dọ́dọ̀ ìjọba ìjọba wọ́n sì ti kó kúta sí ìkan tó bá jú kó mọ́ tó bá fi kú kí ṣe fún lẹ́yìn ìgbà yẹn wọ́n kírun sí lára torí mùsùlùmí sì ni ṣùgbọ́n ìyà tó dá lọ́nà ní káṣe kí ni ká dá sẹ̀rí àwọn ẹ̀yẹn náà fọ́ọ̀lù sí kátígórì ẹlẹ́ẹ̀kejì ta kàlẹ́ ẹ̀kẹ́ pé àwọn tán ṣẹ́ tẹ́sí jẹ́ kí ni tẹ́sí jẹ́ torí jẹ́ ìyẹ́ ẹsẹ̀ yá ti fọ́ mọ́ni mẹ́kànlú mọ́jẹ̀mú pé yẹ́kọ́ àyàn mẹ́rin lórí kòrókòrò ẹ̀rí kó sòrò láti rí yẹn àbí kòrókòrò ni òkè bẹ́ẹ̀ mú wárí tán wá sọ padà ń wò ní pọ̀ ò rí báyìí tọ́ bá rí àbí fẹ́ àwọn ìwà àgbèrè inú tọ́lọ̀ ń lòdì sí torí pé wọ́n bá àwùjọ jẹ́ ni ẹlòmí ò gbọ́n máa lè wálé ẹ̀rẹ̀ ọlọ́ni wà látẹ́kọ̀rọ̀ bù zina ẹ má súnmọ́ zina ẹ má súnmọ́ zina àti ẹ má ṣe zina èwo ló lágbára jù ẹ ẹ̀yẹ́ lè súnmọ́ kó mọ̀ sí bọ́tì ọlọ́ni ẹ ẹ má súnmọ́ rárá ni ẹlọ́run fi ṣe gbogbo nǹkan tí wọ́n lè dì síbi ìsìn náà ọlọ́run tilẹ̀kùn ẹ̀ wọ́n láàyè kọ̀rọ̀ tí èsì pé ẹlẹ́tọ̀ rẹ kìí sàbúrò rẹ kìí ṣe mọ̀mọ́ rẹ kìí ṣe ìyàwó rẹ kìí ṣe ẹ̀gbọ́n rẹ kìí sàbúrò mọ̀mọ́ rẹ kìí sàbúrò àbá rẹ kó àkójẹ́ sẹ́lẹ̀ ọjọ́ ṣe kẹ́ iṣẹ́ ọ́fíìsì mi wà tọ̀gálẹ̀ àtìlẹ̀kùn mọ́lẹ̀ wà ní wọn sẹ́kẹ́tìrì rẹ̀ ọ̀rọ̀ kò dà wọ́n ní kò tọ́ ẹ mọ́ súnmọ́ bákan náà sọ fóbìnrin náà kóhùn náà mọ́ máa fẹ̀ sọ́ hàn síta tó gbé ẹ̀sọ́ tí bí èyí ò yẹ kẹ́lómi náà máa fẹ́ súnmọ́ ẹ̀sọ́ rẹ̀ ẹni tó yẹ kórì náà ló yẹ kórì bí ọkọ rẹ̀ ọlọ́ba sùfánà wa tààrà lé sọ fún àwọn obìnrin yẹ̀gùdídínà ẹ́ ní àbùsọ̀rì hinna kánà rẹ̀ júlẹ̀ wàyà fadùnà fòrójà ònà kama sọ abẹ́ wọn wàlá yubudina zinata ònà ìlà máa fọ́ àrọ̀ mi nìha ọlọ́run ní kama fi ẹ̀sọ́ wọn àyàfi tó bá tó bá hàn síta kama fẹ̀ sọ́ wọn hàn kamura kó ti kíni kò pé ilé ló fi ẹ̀sìn wa ara tí mú yẹn nínú rẹ̀ kéèyàn máa fẹ̀ sọ́ hàn wa sọmọ ń wa sọmọ ẹ wá lómi tó wa sọ tó yẹ pé. gbogbo àtàjòkó yìí bóyá ní ẹni tó wá aṣọ tó wọ́n sọ rẹ̀ tó wá ó lè mọ̀ sínú wa yìí tó gbogbo ara ní oṣù kìíní ní oṣù filẹ̀ ọlọ́run kó fi sọ hàn ọlọ́run ní tóbìnrin ó bá já níbi tóbìnrin ó bá jáde ló sí gbèlè kọkùnrin ọkùnrin yẹn wá pàdé rẹ̀ lórí pa gbogbo rẹ̀ lọ́lọ́run bí ọlọ́run wà láà tẹ́kọ̀ọ́ bú sí náà ẹ̀mọ́ sí mẹ́sì náà ìnáwó káàmẹ̀fà ṣàtàn ẹ̀bẹ̀ tó burú ní o wà bá àtẹ̀lé ìlà ọ̀nà tí ó ti dá mi ọ̀nà tí ó dá mi ní ọ̀yà tí ó yẹ kí yẹn máa ní ìwà ẹranko ní ni bàbá tó sọ mí pé ní ẹnikẹ́ni tó bá ti rìn náà tó dá abúlé kọ́ wọ́n ti kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ àtúntò ní ẹ̀ka tó ti dá abúlé kọ́ ibà àtàwọn àbójú ilé jẹ́wọ́ fún ara rẹ̀ pé òun ti rìn náà lókòrò lè ṣẹlẹ̀ láyé àti ẹ̀ka àbẹ̀ ìjọba jẹ́wọ́ fóun ti rìn náà. a kàràkà ọ̀rọ̀ yíwájú nínú ẹ̀sìn tó lágbára òun ètò ẹ̀ ṣe àbúrò ẹ̀sìn màtó ìkànnì náà ọmọ lẹ́yìn alẹ́ ó ní kí àbúrò ẹ̀sìn bí àbúrò láwọn ní mo bí alẹ́ ti yọ kẹfẹ́ alẹ́ láti bí àkọ́kọ́ ẹ̀sìn àwa ẹgbẹ́ mo bí ẹ̀sìn tó bí ju lọ́dọ̀ ọgbọ́n tètè ẹ̀ bá ṣe o olóko mi níbi àǹtẹ̀jẹ́ alẹ́ ìlànà ní dán ọ̀rọ̀ ọ̀la kọ̀ọ̀ka ní ẹ̀sìn tó bí kọ́ lọ mú orogún kọ́ ọ̀tọ́lọ́ ló bẹ́ẹ̀ kọ́ ọ́nù kẹ̀kẹ́ ọmọ lọ tọ́kọ sí kọ́ ọ́nù òjìlẹ̀ kọ́ gbé kalẹ̀ ọmọ lọ gbọ́ àbí oṣù ọ̀tún àbókù oṣù òkè sóbì kẹ́kọ̀ọ́ lọ́kọ́ bá ní ájò ní àtẹ̀dálẹ̀ ní àfààní ẹ̀bọ̀dì. Alẹ́ ilé tẹ̀sán tó lò nínú.

gbogbo ẹni bá tún fún ẹ̀dá ẹ̀rọ ní ṣe fọ́tọ̀ tó fẹ́ ní ọ̀fún ẹ̀dá tó ṣe ẹ̀rọ náà. ní àwọn ẹni ọlọ́run tó bá tẹ̀lé ẹni ọlọ́run tó ní àná péjú wọ́n ló ń lè tó ọ̀dọ̀ ọ̀dọ̀ tó jẹ́ni ọlọ́run. àbíkẹ́ ẹ̀rọ kò fọ́ ọ̀run kí ẹ̀rọ kò fọ́ ọ̀run rẹ̀ àwọn ọ̀sẹ̀rẹ̀ tó bá lọ. kúrú ní ẹ̀rọ ẹ̀kọ́ àbúrò àbúrò àti ìwọ̀n tó ń sọ kéèyàn máa sọ bọ́ọ̀bọ́ọ̀ kúrò ájì kúrò ájì ẹ̀jẹ̀ olókòókò ní kọ́ọ̀lù àmìlẹ̀ wà á ń tẹ́kù làwárà dà mẹ́rin ló tó lè kọ́ ọmọ rẹ̀ bàbá àpàyẹ ti àmàmà nígbà tí wọ́n kò pé á ah, oúnjẹ ti wọ́n o ọmọ bẹ̀rẹ̀ sì lé kò sì bẹ̀rẹ̀ inú ẹ̀sẹ̀ àti kéèyàn kọ́ ọmọ rẹ̀ ètò oníṣẹ́ ní lórí kọ́kọ́ ilé ìwé fún wọn fẹ́ wọn bá ti ti ń pọ̀ tó ti ẹni tí ń sẹ́yìn ní òkú tí wọ́n rọ̀ yìí sàá àti mọ́nà ní alábẹ́yà lọ sí orí ẹni àríkìtì tí bọ́ sínú ẹ̀rọ kọ́lọ́ lọ ọlọ́run ti dá ẹni kọ̀ ọ̀pẹ́ ó ti dá tó wọ̀ bẹ̀. ìyẹn ló padà ń sọ pé ní ìgbà tí wọ́n kọ àríkìtì ọmọ ẹ̀dá olùgbà tó ti wà nínú ìyá rẹ̀ ìsọ̀rí ọ̀rọ̀ wa iye tó tó ti láyé lónìí ìròyìn àkójúlò ìṣúlò ga táwọn òyìnbó kó sáà ní wa onírúurú orí tí wọ́n bá ti tó mọ̀ lẹ́sìn tí wéde mọ́ òfin ní tó bá lọ bá ẹni náà máa ń pa ọmọ nítorí kó mọ́ bá àjọ pẹ̀lú ẹ̀ ọlọ́dún wọn láti kúrò àwùlá àtàkùn káṣí àtàkùn láti ọlọ́dún mọ́ pa ọmọ ní káṣí àtàkùn láti fẹ́ẹ̀rí ìpáyà mẹ́rin mẹ́rin àtàwọn náà fẹ́lẹ́ dára tó níbi ayé ni wọ́n ní ọkọ̀ ọmọ yìí ní ìgbìmọ̀ láàṣẹ látara tó òkú wà lára ẹni ní àdúrólọ́ wọn lóye àgbẹ̀fà nínú ẹ̀jẹ̀ tó tóbi ẹ̀jẹ̀ yóò mọ tó fi nígbà tó pẹ̀lú bá ti dé sí èyí gbọ́dọ̀fẹ́ lè fi lára ẹ̀jẹ̀ náà ìlànà àwọn ẹ̀jẹ̀ àìsí àti ìsìlámù tó dé nàmọ̀ ìṣẹ̀lẹ̀ yìí. فلما فرقوا يقال وجودا وسئلا بأجل ذنب بين كل àwọn àwọn ọmọ tí wọ́n mọ̀ mọ́lẹ̀ láàyè déédé àtàlágbáwá ọlọ́run tó bá dàn àmọ́ bí wọ́n àwọn obìnrin ẹ̀sìn tó mọ̀ mọ́lẹ̀ alágbàtà àwọn ọmọ obìnrin yóò tọ́lọ́jọ́ bí ọlọ́run tó bá ti bí obe ọlọ́pẹ́ ìgbésẹ̀ bá wọn gbà ní àbí káwọn kó mẹ́lẹ̀ irú ọmọ mẹ́lẹ̀ lọ́wọ́ tó bá dọ̀rọ̀ àmọ́ ti ẹ̀kẹ́kọ̀ọ́ ọmọ mẹ́lẹ̀ àmọ́ ti ẹ̀mọ́ ìpé ní ayé lágbó ìgbòkùn kí lẹ́yìn tó wọ́n ń gbòrí mẹ́lẹ̀ gbogbo tó lè ní ìlò sí lónìí ẹ̀kọ́ ọmọ ní fa òkú fún mi tó ní wọn fi ń tẹ́jú lágbára tọ́lẹ̀ bá gbé ní ìdìbọn fẹ́ẹ́ ọlọ́run sọ́nà ọ̀tara olóńgbèta orí àbùbá ọlọ́run márùn-ún sábà gbé ní kakulétẹ̀ tó wa kò yẹ kó lówó tó mú méjì àyẹ̀kọ́ ìwé nínú ìṣesí ọ̀nà olùyẹ̀kọ́ náà márùn-ún lòdì ọmọ ọlọ́run méjì lọ ìkan náà ló wà ní ìjọba kọ́lọ́sọ́jọ́ wo àbíkó dálẹ̀ láwọn olórí jésù ọmọ ìrẹ́lẹ́ òbí ọmọ bẹ́ẹ̀ ni ìtòkì tí wọ́n ní kó wọ́n bá wà yí òrùka lówó tó bẹ́ẹ̀ lọ́dẹ̀ kan àbẹ́ tó ti ní mẹ́nu àbẹ́ tí èmi. káyíṣẹ́ ní báyọ̀ bímọ ni wọ́n ti ń pín owó ni gba ilé ìjọ ti bímọ ìlú onílówó káyíṣẹ́ ní èdè bímọ ìlú onílówó ni irú alákùnrin ìwẹ̀ ìpolówó. lóbi jẹ́ tẹ̀sí lágbára lọ́dọ̀ ọlọ́run tó yẹ máa pa ọmọ nítorí pété nítorí oṣù kíkà lóko wá kí èsì gbogbo ẹ̀ polongo fún wa bí sáà lórí fáwọn náà lajú family planning nìkan ìfọmọ bíbí ìṣòwò nìkan fún mi. kékeré ní islam ìbáraẹni ìfọmọ ẹgbẹ́ kàzáwù àtúndéwà dúdà lèwà dúdà ẹfẹ́yàwó àlèwà dúdà tẹ fẹ́ràn rẹ gan-an lórí sígà tó rẹ lọ́wọ́ fàáhù nínú àwọn ọ̀rọ̀ táwọn fi ń kẹ́ ẹ̀fẹ́ pàtẹ́ fẹ́ràn rẹ gan-an wàlúwàlúdà sábà tó wàlúdà tó rà lóṣù jẹ́mọ̀ọ́ ẹ́ ayọ̀ ẹ̀dì tó lè ní mẹ́gbẹ̀rẹ́ ìbáraẹni sọ̀rọ̀ iná bí àdìwà wà lúdà tó tó lè ní mẹ́gbẹ̀rẹ́ tí ó bí mọ́ fífín alẹ́ ní ìfàyín ní ìmùká fún òbí kùmùlì kùmùlì

bóòlù àníjọ́ ní ìdí ajé fún àdìsá bá mi lẹ́yọ kọ̀ọ̀kan méjì méjì tó yá tó torí arísìkì ọlọ́run bá lóyún arísìkì olóòní kámẹ́kọ̀ ọmọ wa torí páńpá yọ bákan náà àdébí ní ẹ̀kẹ́ tó tóbi òun náà ti tẹ́lẹ̀ mọ́ ọkọ ọmọ rẹ̀ tó ọmọ ọkọ ọmọ rẹ̀ kàkà fà yẹ kí àmọ̀mọ̀ ọmọ òkè à nítorí tó yẹ kúlù ayé kúlù ayé abúlé nínú mọ̀tẹ́lì tó ní gbogbo bí ayé bẹ̀rẹ̀ tẹ́wọ́ ló tó tóbi kọ́ọ̀n amúhà àlìyà àlìyà bàbá rẹ̀ kọ́ ọmọ ẹni dìnnà òfin tẹ́lẹ̀ ti dìnnà tó ti ga yìí iṣẹ́ àbùkù ni ṣùgbọ́n ìfowó akọ́ni láti ní ọdún ìgbọ́ adé àlìyà bàjá yìí tó bá tẹ́ ẹ̀jẹ̀ tó ń gbélé ẹni tó ń gbélé ẹni tó ń gbélé ẹni tó ń gbélé ìyẹn ti wọ́n ọba lọ láti fi lọ kánò lọ sí ẹ̀sẹ̀ ní lọ́ba lọ mẹ́ríkà lọ sí ẹ̀sẹ̀ ní pẹ̀lú àwọn ti fi ni pé aládùúgbò rẹ̀ tó burú ni ẹnu wa mọ olùdúró ilé tó yẹ fábílé kọ́ni tó yẹ pé ìtàrọ̀fà òun náà yẹ wọ́n kó òun ṣe é àbí àwọn èèyàn mẹ́rin ni wọ́n rí i. wọn á gbọ́rọ̀ ẹ̀lọ́dọ̀ adájọ́ àbúrò bá dé lórí ju ní sẹ́fẹ̀ òní bọ́ọ̀ ìbá dúró adájọ́ wọn dà sẹ́dà àbúrò bá bẹ̀bẹ̀ ó tó dọ́dọ̀ adájọ́ lọ. ṣẹ̀ríà náà ni ìṣèlú ni òjò ló kọ̀kọ̀ kárí fẹ́ni tí yóò ti dábì ní pọ̀ náà. Ẹni هذه حديث كثير أبو هريرة دعوة أن أتى رجل من المسلمين رسول الله صلى الله عليه وسلم وهو في المسجد أنا أقول كما أبان لي مثلا سنزكو قال يا أبوبة فقال يا رسول الله إني بنيت بنيت ثم سيدنا فيبلغ بعد يوم على ọmọ ilẹ̀ sára kùnrin kàtàrà bẹ̀rẹ̀ láyà lẹ́bi ọdún tó ṣẹlẹ̀ sí ẹni wájú fa àròdọ̀ àdìwò àlébí ṣe bí àti ògbọ́ kílẹ̀ ìfọ́ ní ti ṣe bẹ́ẹ̀ tó sọ ní wípé implication rẹ̀ bẹ́ẹ̀ tó bá ti kẹrin nílẹ̀ ẹ̀mí ìrìn ó lọ sí ṣùgbọ́n ìmọ̀ ní ìmọ̀ ní ẹni ló ti rẹ̀ bẹ́ẹ̀ kó orí mi wà fúra nílẹ̀ ìkẹ́ ẹ̀kọ́ oyè ẹni tó náà gbọ́dọ̀ yẹ ti dì lọ wọ́n mọ̀ kó oyè ìmọ̀ ní ẹni rẹ̀ bẹ́ẹ̀ ti padà lọ bẹ́ẹ̀ káwọn gbà àbọ̀ ọmọ tó ń sọ ni wọ́n tó ti kó lórí rẹ̀ láti ànímọ̀ kówó jẹ tí ẹgbẹ́ ìrìn kan dá lóhùn gbà àbí ó ti yàwé ó sọ fáwọn méjì àwọn èdè tó ti dẹ̀ pàpà náà ha olùkọ́ àwọn àjò ó bá wà pàpà náà lè sọ̀kọ̀ ní pàpà lọ́la ọ̀yà ọ̀sọ̀lá ilẹ̀ ìbàlẹ̀ ó tó ti sọ lẹ́ẹ̀kejì fàáwọ̀ dẹ̀ àná àlẹ́ ìdí tó ń gbójú tẹ́gẹ̀ẹ́ àtàkùn àtàkùn àlẹ́ àrùbá àbàrà tí tó fi kọ́ nǹkan yẹn lẹ́ẹ̀mẹ́rin àìkọ́ ní tó sọ fúnra rẹ̀ ó dàbí àkójọ ìdí fúnra ara àwọn létí lẹ́ẹ̀mẹ́rin falamọ̀ ìdá ara náà fi àrùbà àṣàdá àkójọ lẹ́ẹ̀mẹ́rin da ọmọ tó ọmọ fi ẹ̀sìn lórí ẹ̀sìn pàtọ́lá náà ó yá wẹ̀rẹ̀ ta ó yá wẹ̀rẹ̀ pàtọ́ hálẹ̀ àtọ́n àtọ́n tó kú níyàwó pàtọ́lá náà bẹ́ẹ̀ pàtọ́lá àrẹ́bí ibi àbòbẹ̀ ẹ̀mú làyẹ̀ kan pàrùsùmọ́ ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀mẹ̀kùnmi àdìsọ́ àmọ̀ gàgá àtijọ́ àlàkà rí kí ló dé tí wọ́n fi wọ́n ní àlàyé nínú ọ̀rọ̀ àtúndà àbájọ́ sọ fún wa ọ̀rọ̀ kájẹ́ kò gbára kọ́ ọ̀rọ̀ títí ìlú jọ kí ló dé nínú àtúndà náà òfin ọlọ́dẹ nínú rẹ̀ Gbogbo ní ẹ̀sọ́ tóbi, ṣírí kírẹ́lì ẹ̀sọ́ tóbi ọ̀pọ̀ àtìkọ́ tó yá ìrọ̀rọ̀ fíkí ń gbà ní wọ́n dè nínú àkídà kí ló fà á. Yorùbá ti láwọn kẹsẹ̀ tẹ̀ ní òsì mọ́ láti takò ẹ̀rí ọkùnrin agbègbè òfin tó jọ bẹ́ẹ̀ tó rọrùn nínú kùránù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń bá bọ̀ àti kàràkà ayé àtẹ̀gbẹ́ wa ẹ̀yà tó gbọ́rọ̀ ojú kò bá mi ó wà mọ̀ ẹ̀sùn fún nínú àlùkùrá àtẹ̀lá wà sáyé là àkókò ayé ayé ó wà lùkùrá àtẹ̀lùgbẹ́ mẹ́sì kò bá ìkọlọ̀ ayé àmì rẹ̀ nínú àlùkùrá àwọn akọlé yẹn ní àwọn àni àwọn òyìnbó kọ́ra ní ibi tó tún ájú kò mọ́ ẹgbẹ́ ìdílé ọkùnrin agbègbè nínú ẹ̀sùn ìtàkùn ni ó tí wọ́n wá kọ́ bẹ́ẹ̀ lágbàáyé wọ́n ní kò sí ọlọ́jọ́ náà. umar bin kasọ́ọ̀bì ní ìgbà tó dọ́gba ẹ̀rí gbà mí wọ́n yẹ kẹ́kẹ́ báyà yẹn padà sàkó nǹkan yìí àwọn aṣọ láyé àdẹ́bí ìgbọ́dọ̀ náà ti padà tí ó bèèrè rẹ̀ kó ìyá rẹ̀ kó ní kíkà rẹ̀ kó ní kùránì ẹ̀mí ó padà bí ẹ̀ láwọn òní. ní ìtọ́lẹ̀ mi náà wọ́n ní hadithi ní ilé hadithi zaid bin khalid wa abi ureira na nagba àdúgbà látara obìnrin kan tó náà jẹ́wọ́ fún òjèjì náà sábà ní kọ́wá ti yá oní ìlà mọ̀rá àti ìhàdà eré ní lọ́dọ̀ obìnrin ìyàwó ẹni tó sọ fún òjèjì náà yìí. fẹ́ẹ́ ní ìkárọ̀ fásitì bá ń jẹ́wọ́ fún òjèjì farjumuha. Ṣé kí ni? Ẹ̀jẹ̀ kọ́kọ́ ẹ̀rí mi tó nù bákan ẹ̀rí àbíjú jábìrì àbúláì àǹsọ́rì ó ní àná rọ́gbìlá min aslam min aslam arákùnrin kan ní ìdílé aslam aslam fún lọ́lá ọ̀túnlá wọ́n bá lórí jọ́kẹ́ fàhàdáfà àná òkòdì bánà olóòtú ìdùnnú ẹ̀ríkẹ́lá yà lẹ́bi nà ẹ̀ta ẹ̀gbá yóò kéré ṣùgbọ́n ìgbọ́n ní kọ́ ń gbà tí yóò bá tó yóò bá tó bá fúgbà ọlọ́gbà fúgbà rẹ̀ ṣùgbọ́n àwọn tó òun bá fẹ́ kí ẹlòpin káwọn pure lọ́dọ̀ ọlọ́run ni ó ní fàhàdẹ́bà àná ìsàlẹ̀ alákòóyè ni wàá bá lè fi kúrò lè dìnnà fàfẹ́ yà á ní fi àrùbà àdá ó fi jẹ́ ìdílé ẹ̀rẹ́ fún ara rẹ̀ fàánà ọdún rẹ̀ fún náà fàró jùmọ́ ọ̀kan rẹ̀ fọdún kan fún àmì ó lè kájọ pé kọ̀dí fọ́ọ̀mọ́tì alẹ́ ìgbà yìí náà òní kò ti pé lé lórí pàkọ̀dé wọ́n dá wọn tó lọ́nà ọ̀sán alẹ́ ní ìdájọ́ yìí fáwọn èèyàn ní làákà fúnra wa yìí pàkọ̀dé wọ́n dá wọn tó àrí mọ́tò rọ̀ ṣùgbọ́n àwọn kòlàfà tó fi lẹ́yìn ẹ̀ náà ṣe á lòfin yìí ayẹyẹ mọ́ ìfọwọ́dún ẹ̀mí ìlú kẹfẹ́ máa fi yá tẹ̀lẹ̀ tó yá fún bá torí pé ní ìlú burú ni wọ́n kí àwọn fi dá para tó fi máa sọ́ ń ta ẹni bá wùdọ̀ ní wáyé àwùjọ tó fi ẹ̀rí tó ti wọ́n ju àyẹ̀ kárù ìtàbá ẹ̀kọ́ mẹ́ta náà wọ́n ní ẹ̀rí táwọn àkọlàfà ọ̀rọ̀ ṣùgbọ́n tó wá ní àlẹ́bí ní àdókùn oní àdìsí fún àbá ọ̀rọ̀ lórí kọ́là ọmọ ọwọ́ jáde fún nígbà ẹni ọmọ tó jókòó lórí nígbà rí sọ́pẹ́ nígbà rí tó lè láìpẹ́ ọ̀dà nígbà rí alẹ́bí nígbà nígbà rí ọ̀pọ̀pọ̀lọpọ̀ àmọ́ ọlọ́dẹ tó wọ́n ní ní wọ́n àpàdé bá àtà mọ̀kànmọ́dà ọlọ́run náà ń wà mọ̀kànmọ́dà ọ̀sán bẹ̀rẹ̀ hàk ẹ̀lódòdó wọ́n tún ayé ìkìtà ọlọ́run ti sọ alùpùrà nìkan nìkan fàkàrà nínú ọmọdé àlẹ́ ayé tó rọ́jò nínú ayé tó wà lùpùrà ní ayé ìdúnilókòkà fàkọrọ anáà ha umaru la kàńgbà tó sọ̀kalẹ̀ فوعيناها فوعقيناها أها فرجعوا رسول الله صلى الله عليه وسلم أو يجب أن يكون يعني يكون يوم اليوم يكون كفاوة فرجعنا بعد أبانا بلوتن أوانا شيء فأخشى عمر المسلم فيا نبي إن قال بالناس زمان فجبان قولوا يوم فجعوا أن يقول طائفة káwọn apàdà máa ní ní àwọn èèyàn tó máa gbé máa láti lò rọ́jú máa ń fi kìtà àgbàlá iṣẹ́ ìfẹ́ àwọn orí ẹgbẹ́ kùránì wa nítorí ọdún ní àdè ìpínlẹ̀ ìlérí bẹ́ẹ̀ ó wà ní àdè ìpínlẹ̀ ní títà rẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n ó wà ní ìpínlẹ̀ ọ̀gbìn rẹ̀ ọlọ́ni àwọn àpapọ̀ ọ̀rọ̀ yìí wọ́n kò bó owó sáré ìbámu wa báyìí ní ẹgbàá wàmọ́ ní arákùnrin àná ètò bá pọ̀ fún yín àǹtá wo ẹ̀yìn ẹ̀jìnlẹ̀ àǹtá mi di wọn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ìtàn pé tọ́jú bá ná káyọ̀ padà tó pé ní ẹlẹ́jì ló rọ́jú máa ń fi ìtòta àbẹ̀là. Àwọn òní nínú ojú náà lọ́wọ́. Fàyẹ̀dínlù ìtàrí ti parí ìjọsìn àǹsára àmọ́. Fàyẹ̀dínlù ìtàrí ti parí ìjọsìn àǹsára àmọ́. Àyẹ̀mọ́ máa fẹ́ tí padà máa sọ̀rọ̀ látara ọ̀rẹ́ ẹ̀yẹ̀kẹ́ tọ́lọ̀ tó wá وإن الرجل في كتاب الله حق على من ظلم أني ìjòkùnmẹ́ni tó lè dì náà òdodo ní ẹni tó bá tuntun ní tó bá tuntun tó dàbí lẹ́kọ̀ọ́ nígbà àkọ́nà mìíràn ìdáwò ọ̀nùká nǹkan mọ́tò bàjẹ́ náà tí ẹ̀rí bá ó fi lọ́kọ̀ mọ́ wa lórí olórí ti dé ayẹ́gbẹ́ tí a náà sọ fún èsì náà nì àwọn ilẹ̀ ìṣẹ̀rọ̀ àgbẹ̀gbẹ̀ ní ó jẹun ọ̀nà mẹ́ta ni ní mo kẹ́ mẹ́rin kórókòrò àbí kó wá jẹ́ wọn ara rẹ̀ àbí kí ojú jẹ́ wọn rẹ̀ tẹ̀lẹ̀ náà ni òfin yóò wà nínú òfin ẹ̀sìn wọ́n wọ́n gbọ́n takùsí ọlọ́wọ́ wa ní tòfin tó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ bá ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ o ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ o àwọn tó ń sako lé ní àwọn aláì nìkan pé jìnà sí àwọn ọ̀wà tó ń darí ìwà àgbèrè òyìnbá ni wà pàṣágà rí àwọn èèyàn ti ń sáyé lẹ́yìn ẹ̀mí ti fáàlú láàrin ara wọn tí ò bá wọn kó náà tó ń kọ́ lé rẹ̀ wọ́n tún gbàwé rẹ̀ wọ́n tún gbàwé rẹ̀ lọ́dọ̀ ìjọba wọ́n tẹ́tí tó ẹgbẹ́ sábà wọn mọ̀ ṣe lọ́nu. ìdá o tí ò bá wọn náà مثلا ومن النساء قد أخذ من أصحاب رسول الله صلى الله عليه وسلم أتدعي الأخير ẹnikẹ́ni tó bá bẹnu àtẹnu ìtàn nínú àwọn ọ̀sọ̀ ábà lẹ́nu ẹnikẹ́ni tó bá bẹnu àtẹnu wọn kan nínú ọ̀sọ̀ ábà lẹ́nu abú kálọ́jẹ́ sàábé kálọ́jẹ́ sàábà kálọ́jẹ́ rẹ̀ ẹ́ ẹ́ àtẹ́gbà fún ànẹ́bí àádẹ́gbà fún àbí sàádé làwà náà àti sàárì àbúrà sí ẹ̀ ìgbàtọ́ àbúkẹ́sẹ̀ ìpín àwọn sábà àwọn àrólé àròlé àkọ́kọ́ bí àwọn àbúbákì yàrí ẹgbẹ́ tó wá fún kánẹ́bí tó kó kó òrólé jẹ oyè tó sáré pẹ́lẹ́ àwọn kẹ̀kẹ́ wà bẹ́ẹ̀ pé oyè kẹ́kẹ́ gbogbo àwọn ẹ̀ka mọ̀ àìsẹ̀ kọ̀ ní bàbá náà sábì náà ń tẹ̀lé àwọn wòlá ń tẹ̀lé gẹ́ àbáyà àwọn ọ̀sán lálẹ́ bí ìtọ́jú tó ti gbà fún wọn kú pọ́ìntì kan sábẹ́ pọ́ìntì ẹ̀kọ́ àbájẹ́ ìṣòwò ayà tó ní sábàrẹ̀ tó rà lẹ́bi lójú àtúntà àti ní ẹ̀rá lẹ́bi lójú ṣùgbọ́n kò lè fi ní ìgbà fún sábàrẹ̀ ní tí ó gbà fún àwọn gbà fún ìgbà àyè lójú ìwọ́n tó ń tó méjèèjì kan ẹni ló rà lẹ́bi lójú báyìí tó gbà fún wá fún mẹ́tò kan àbú tó wá kú sórí ẹ̀ torí arákùnrin kan ní àdẹ́kì tó dú àkọlọ́mọ́ sí àdẹ́ òkú kẹwàá o sáré ń gbèsò ẹ̀tọ́ náà àdẹ́kì tó dú tó ní gbà fún ó kẹ̀sán tó kọ́ ní ó padà ó wá kú kọ̀ rèé ó kéka lé nìyí ó rárá ní ojú gbà fún gbọ́dọ̀ kó ló fìlà ẹni tí àwọn adúlé ẹ̀tọ́ náà lè ẹni tó bá nẹ́bí lògbà ní ká lò

gbà fún káńpẹ́ sọ̀hábà tẹ́wọ́n sọ̀hábà yìí kò sí ẹni tó lè tó wọn ṣé wù yí o mùkádàmù yìí kò ju wọn tó wò ó ṣe tó lè tó sọ̀hábà torí pé kò tọ́wọ́ tó bọ́ tó wọn ẹ̀sìn kò sẹ́ni tó lè bá wọn náà wọn kò sí bọ́ tó nà ló tó torí pé bàtà ní ti gbé dé àwọn ẹni ẹkùn lọ́wọ́ ìyẹn ló bàtà wọn kò láti bá rẹ̀ ká ní wàhálà á ní wàá ọlọ́mọ akẹ́ àlẹ́bí ọ̀ká ara mi rẹ̀ wá àbábì àbábárí àbábá mi. ẹnikẹ́ni tó bá wá bẹnu àtẹ́kù wọn torí pé ní ni wọ́n ẹnìyẹn ó ti dẹnu àbùkù wájú ọlọ́run. àbájú ní tó bá bẹnu àtẹ́kù àwọn àwọn bí àwọn àkókò ìjìnlá rẹ̀ ẹni ọkùnrin agége kátùkàrà sọ́dọ̀ rẹ̀ ó rọ́ ní ìta àfọ́nà yóò tún rọ́ lélẹ́ iná ìmọ̀mọ́ sàrọ̀ irú àbúrò rẹ̀ rà tó gba àdìsí wájú lápọ̀dọ̀ àlẹ́ sí mímọ́ mú oúnjẹ ló bá fìlàmù wọn náà ló bá fìlàmù tó wá sí ló bá gbọ́ àdìsí náà ó lè ní irú ọjà àlẹ́ tó ẹnikẹ́ni wá bẹnu àtẹ́nìkan nínú ọ̀sọ̀rọ̀ àbó éèdì ẹ̀. Ìhádọ́ ti fi ìwé àwọn ìṣẹ̀lẹ̀ kẹtù ìpìlẹ̀ sí pàdé yẹn. Àwọn sákàrà mọ̀sáwí yìí, mọ̀sáwí àwọn. Àbí a tàbí ẹni sọ, káàmì mọ̀mọ̀ tẹ́lẹ̀ à oníkìlì jẹ́mọ̀. Oníkìlì àtọ̀tẹ̀lẹ̀ sí àmàyà àmàyà ṣé àná. a máa ń tọrọ ọjà àti ìjẹ fún àfààbà ni ẹni ilé tó bá wà pẹ̀lú ìjóòlù nígbà tó lọ́jọ́ ìṣàlàyé ẹ̀sìn fún àwọn tó wà pẹ̀lú ẹ̀mí. tó wá pẹ́pẹ́ àti ìdílé ní àná àbúrò rẹ̀ gbà ṣé bàbá mi àti bàbá rẹ̀ ní àbúrò rẹ̀ sáré yẹn náà ibùnà àbá àti bàbá ọmọ sálámà gbogbo ẹnikẹ́ni tí bá máa ń sàábà wọn ní kí la fẹ́ jẹ́mọ̀ wọn ní bíbí àná. anábàbọ̀ sọ́sán nínú àdìsí àbí òrera ẹ̀dá àbí òrera làbúdà òré rẹ̀ tó bá gbélé wa látọ̀dà láti fi tó bú bú àwọn bú àwọn bá lò gbà. fáàmà tó ń bu àkàbù àní ẹgbọ́n bu àkàbà ní ẹgbọ́n bẹ̀rù àtẹ́lù wọn. pàwọ́tẹ́lì ìrẹsì ni ẹni mo fi ẹni sí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ kú búra. làwọn àti láti dàkùn náà ń pa kọ́míṣílà tó kù dìgbà bá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ń tẹ́lẹ̀ tó ga ní òkè lóhùn. bóòlù òkè wùdú ti ga tó. ìlú adé mọ̀jìnà òkè wùdú gángan ẹni tó bá wà ní nǹkan tó jẹ́ góòlù àtọ̀gẹ́ gbòdì kékeré láyé àbí àbọ́lọ́pọ̀ta gbòdì kékeré láyé omi ètò wọn àbí wọ́n wá lé gbòdì ńláńlá ó wá ga bí ó ṣe wúdù tó wà mẹ́jìnà ọlẹ́gbẹ́ jọ lẹ́sọ̀ náà àbẹ́yìn lẹ́gbẹ́ ya pété mọ̀ bá lága mú dára àbí kí wà láàlẹ̀ sí ipò láàlẹ̀ sí ipò ẹ̀mọ́ mú dúdú àtọ́ ìtàkàtù ìfẹ́sẹ̀rẹ̀ láti ẹ̀dà káàkiri kékeré tí díẹ̀ lẹ́nu ní ìlọ nípa bàbá ní nǹkan tí ó jù báyìí lọ tó bá ní lójú ọ̀nà ẹ̀sọ́ lọ ìwọ wá ní nǹkan tó ga yóò ké o. àníbi ní gbogbo ń tọ́ náà kò lè kó dèdè nípa abẹ́lẹ́ tí òjò kí n lọ. ìlàdà nítorí kí ládà tí wọ́n ti kọ̀ bá ọlọ́dún kan wọ́n ta wọn lọ́rẹ̀ náà bá lẹ́sìn nígbà. bákan náà ìmọ̀ ní ìwọ́n ń gbà mí láti mọ̀ nù wa. bákan náà ìṣiṣẹ́ kú láàbù àwọn ẹgbẹ́ dúró. aláàbí ti ṣe ìjìra òun àtàlẹ́jọ́dé sọ̀hábà àbẹ́tìjà òun àtàlẹ́jọ́dá. kùránì kọ̀ọ̀kan náà wọlé ẹ̀sìn wá ti gẹ́gẹ́ mú kí àwọn tó kù ká máa mọ iye wọn tí ẹ̀sìn wá mọ jẹnu àtẹ́sìn wọn. àìbí sọ abẹ́ o àìbí wọn wọn ẹni yìí ni wọn. ẹni tó bá ti ń jẹnu àtẹ́sìn wọn ò ní yíyí nínú sùràtù làásù ọlọ́fọ̀ọ́ bá rí kí ọlọ́run sọ fún wa. ní ayé àtẹ̀jọ́ nínú sóra yẹn ọlọ́run yẹn àwọn ará mọ́tà àtọ́bálẹ́nu ìṣèjìra náà sọ abá ọlọ́run yẹn wọ́n dẹ́rù ayé àtẹ̀yẹ̀sán nínú sóra yẹn ọlọ́run yẹn sọ́jà ayé ni wọ́n tẹ̀lé ilẹ̀ já omi nígbà pé wọ́n lọ ẹ̀wọ́ ara wọn tán lẹ́yìn wọn táwọn ẹ̀yìn wọn làwọn dé ọlọ́dẹ tó dé lẹ́yìn rẹ̀ yẹ kó lóòrè ó lọ sọ pé wọn bá nẹ ọlọ́run bá ìpínlẹ̀ lánà orí jẹ àwa wọn ti wá nínú ẹ̀mí náà sábà fún náà lè mọ̀ ẹ̀ atọ́mọ ẹ̀yà wa yẹn kọ́ àbá tó ti gba wájú wa pẹ̀lú gbàgbọ́ nígbà máa ń tọrọ káàkiri ẹ̀fọ́ náà sọ àbá yẹn tó bá dárúkọ wà ní ìrọ̀jú àlá ìwọ onídùú àwọn onítọ̀ríkọ̀ rọ̀jú àlá àdùsùn ẹ̀rí àrùkù yìí sáré ṣẹ́gun àwọn ṣége wọn tó sábà ní ọlọ́run kó bá yọ ọ́nà jẹ wọn. àtẹ́lẹ́ lẹ́yìn òde ọlọ́run bá borí jẹ àtọmọ ìyá tó ti ṣíwájú wa wà látẹ́lẹ́ àìsí kùlùmínà nílà nílẹ̀ bí nà á mọ̀ ní ọlọ́mọdé àti kíníkíní lọ́kẹ̀ sí àwọn tó dáwájú wa pẹ̀lú bàbá gbogbo lórí pé láti ọ̀sán àbá tí ẹni tó jẹ́ ìyọ́nù tó ló tó tó ń gbà tó lè fi kéré títí lọ́kẹ̀ tó wọn ayé ìbò náà ni. agbọ́dọ̀ ọ̀sán àbá wọn. láì wà fáàlì kúnlẹ̀ àwàdù àwọn ẹni àkọ́kọ́ àná ẹni àkọ́kọ́ àwọn bàbá wa lè ní bàbá bẹ́ẹ̀ ni àwọn bàbá jọ̀hún àwọn bàbá jọ̀hún tẹ́sí bẹ̀rẹ̀ lójú wọn làwọn kọ́ àwọn ọdún wọn sọ àwọn lọ́nà sọ pé àfáàmì òkú náà àwọn tó gba wájú àti sáló gbájú ọ̀sán àbà gbà síláàmù lọ́dọ̀ àlẹ́ kò sí. ọlọ́ni àtàkùn ẹgbẹ́ fi jẹ wájú àlẹ́ àwọ̀ àdúrà ìtọ́jú fẹ́ẹ̀ ọba japa sa lẹ́yìn wọn ẹ̀yìn wọn náà lọ́sùn lọ́rùn ọ̀lẹ́ ọba tẹ́kì wọn mọ́. من المهاجرين بما وراء مكة والأنصار ترى مدينة والذين تبعوهم بإحسان àtàwọn tó wá dé lẹ́yìn wọn tọ́nà wá rí dáadáa tí wọ́n ṣe tó wá tẹ̀lé ẹ̀wọ̀n lọ́dún bá wẹ̀ ẹ́ àwa ni àwọn náà wọ́n fẹ́ gbogbo ẹ̀ tó bá dé lẹ́yìn wọn tó bá rí hàn dáadáa á àti tẹ̀wọ̀n sọ wá rèé tẹ̀lé àbíyẹ sábà lóbi dábí tẹ́lẹ̀ ń jẹ tẹ̀lé àbíyẹ sábà fún o ìyẹn náà sábà wọn ẹgbẹ́ ọ̀sán àti ayé àkọ́kọ́ tẹ́kọ́ ló sábà ń kó tù ú. ni wọn lẹ́tọ̀ sábà òhùn ẹ̀ka tẹ̀lé wọn bìrì sáà nǹkan dídá dáa tán ṣe. ọlọ́dún rẹ̀ bí àgbà àni ọlọ́run yọ lóṣù ọ̀rọ̀ ọlọ́run yọ lóṣù. ọ̀tọ́ wà lẹ́yìn wọn ọ̀tọ́ wá ṣáájú kọ́. gbogbo pátá láti gbà ń sùn wẹ́tí wọn náà bá ń fẹ́ yọnu tẹ̀lé wọn pẹ̀lú ara pẹ́gbẹ́ ìlànà ìsàlàfíà ọlọ́run yọnu sí wọn ọlọ́run yọnu sí sọ̀hábà ẹ̀rí pé wàá ta tẹ̀lé wọn ní ká tẹ̀lé wọn lórí dáadáa táwọn ṣe. another one of them ó tẹ̀lé pé ya pé ní ayatul iman hubbul ansar nínú àdìsá ló ṣe lágbájá olùgbàgbọ́ ni ó nífẹ̀ẹ́ ara Mẹ̀dínà. wọ́n ayatul nifaq àdìsá ló ṣe mọ̀lẹ́ fi kí nìyẹn hubbul ansar kéèyàn éèsì ara Mẹ̀dínà àtẹ́bá lẹ́nu ṣe ìjẹra àbẹ́rẹ́ fẹ́ gbà wọ́n ṣe ìjẹra lálejò ọ̀sán lọ́wọ́ ara Mẹ̀dínà agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn àwọn sábà agbọ́dọ̀ mọ wọn dáadáa ń pa wọn agbọ́dọ̀ kàfẹ́ wọn agbọ́dọ̀ kàfẹ́ wọn tọ́ba ní ká kàfẹ́ sọ aláǹtì ọ̀pọ̀lọpọ̀ wa ni mọ́mọ́ òṣìṣẹ́ aká mọ́mọ́ káyọ̀ lóbi sọ sábà márùn-ún ni mọ́ ìdí darúkọ àbí wọ́n tó wá ní kó sọ àwọn asnaa gbogbo klọ́ọ̀bù pátá àtàwọn gbàgbọ́n àtàwọn kódà yóò sọ kó ṣìwọ̀n àti dọ́kítọ̀ wọn yóò bá ní kò sí ìtẹ́ síbẹ̀ o iye báyìí náà tún gbà ní oṣù iye báyìí náà gbà lọ́sẹ̀. àwọn abájúbá wọn tẹ̀lé fún àkókò mọ́ gbọ́ wọn jù ẹ̀rọ kọ́kọ́lọ́gbà ní ìdílé ní ìdílé fún àbàtì àwọn kan yẹn ẹ̀mọ́ jẹ́ kọ́wé wọn àbúkù tó yà ẹ bá fún fàájú mẹ́ta Abubakar Umar Abu Hurairah ọ̀rẹ́rẹ́ ní àbúrú àbùkù nígbẹ̀ Abu Hurairah ẹ̀ẹ́dẹ́ àwọn ẹjú gbajúmọ̀ níwájú wáyé ẹ̀wọ́n bẹ̀rù agbọ́dọ̀ máa sọ àbá àbá bìláàkì ẹni ẹ̀bá àwọn sàádé mẹ́ta Osman bin Affan ẹ́ Ali bin Abi Talib Abi Sufyan Abu Osman ẹni ẹ̀bá àwọn sàádé mẹ́ta Abdullahi bin Mas'ud abdullahi bin abbas abdullahi bin umar àwọn àwọn àbájúlá làwọn tó jọ dáadáa ni ayọ̀ à ẹgbẹ́ bá mọ àwọn asina ìlú nǹkan mọ́mọ́ àwọn àfẹ́fọ́ mọ́ tẹ́lẹ̀ àníkọ́ mọ àwọn ẹni rẹ̀ kábà wọn tó lọ́jọ́ ìgbéga àlùkè àmọ́ gbogbo akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́kùnrin àlùkè náà látàyé àwọn tó àmọ́ ibi tọ́rọ̀ wọn lọ sí ẹgbẹ́ kékeré lọ́pọ̀lọpọ̀ á sì gbé wọn lórí àwọn gbára tó bá lù wọn àánú ọmọ náà dúkú rà á lọ́la. alátẹ̀lé mi nígbà tó mẹ́ta nínú àwọn obìnrin náà fà àbíyá àlẹ́dọ̀n bí náà máa dárúkọ lápapẹ̀ ẹgbẹ́ iná máa wọn ẹni tẹ́tẹ́ pọ̀ ṣe irú ìlànà tẹ́lẹ̀ yẹn tẹ́ ti kọ́kọ́ rìn síwájú yẹn gbọ́dọ̀ mọ̀ wọn mẹ́mọ̀ tàláwà bẹ̀ ní o ọ̀sà bí ní mẹ́mọ̀ ayọ̀ ẹ́ sáúdá alúgbẹ́lẹ̀ sáúdá kò bí tù sọ́nù à ìkan nínú ìyàwó àlẹ́bí ọmọ sálámù ẹ́ àìsá ọdíàlá àníhà ọ̀rọ̀díàlá àníhù náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bá pẹ̀lú ìyàwó àlẹ́bí ni wọ́n ẹni ẹ̀ bá dákọ̀ ọ̀sán mẹ́ta أنس بن مالك أه. سعد بن أبي وقاص نعم هي تبعثكم حنظلة بن عامر أيها تبعث كلكم nínú sọ̀hábà alùmíìnì ni pé agbọ́dọ̀ mọ àwọn sọ̀hábà káká kan àwọn káwọn bẹ́ẹ̀ ti láyé láti dẹrẹ ìfẹ́ lọ́dọ̀ ọlọ́ náà àwọn sọ̀hábà tá a sọ yìí ọlọ́ba sọ̀hábà wà sàlá òyọ̀nà sí wọn àwọn tó bọ́ láti nínú wọn tó bọ́ láti gbogbo sọ̀hábà ní Abubakar lẹ́yìn náà ni Umar bin Khattab lẹ́yìn náà ni Usman bin bẹ́ẹ̀ ni ali múna bí tọ́ọ̀lì sábà nínú àwọn àdúgbò yìí sábà lọ́la ní sábà tí máa bẹ́ẹ̀ fún mẹ́sàn àwọn mẹ́rẹ̀ ní ká kọ̀kọ́ mú. bàbá burama ń bò láti kàwọn kò bá tó kú sí Umar bin Khattab Usman bin Affan àti Ali bin Abi àwọn mẹ́rẹ̀ẹ̀rin ńlá lẹ́yìn náà àwọn tó kọ́ wọlé wọn làwọn mẹ́wàá sábẹ́ tí sọ́jọ́ kẹ́kẹ́ tí mo sọ́lẹ̀ ọkọ̀ tó pé lágbájá ti lè jẹ́nà lágbájá máa lè jẹ́nà lágbájá máa lè jẹ́nà ó ti kà àwọn mẹ́wàá. àwọn mẹ́wàá ìlànà pè ní aṣáára tó lè wá aṣọ àwọn ọ̀nà ìdìbò jẹ́nà àwọn mẹ́wàá fẹ́ gbà wá àlùjẹ́nà. àwọn mẹ́rin kọ́kọ́ kà yí kọ́kọ́ wà mẹ́wàá kọ àwọn mẹ́fà nínú mẹ́fà ìtàn إيه؟ عبد الرحمن بن عوف سعد بن أبي وقاص زيد بن ثابت لا وفي معاوية أنه ما قال أبو بن عبيد الله أبو عبيد عامر بن جراح سعيد بن زيد زبير بن عوام عامر وعيد àwọn èèyàn náà ń pè ní ẹ̀mẹ́wàá sáré fún nílùú àgbẹ̀ náà ìrọ́pọ̀ bí fún wọn ọlọ́run ní kò pẹ̀lú láti ti sọ. lẹ́yìn yìí ó kọ àwọn àbòlì bá ẹ̀fẹ́ bá bá ogun àkọ́kọ́ lẹ́yìn àwọn àwọn ẹ̀yẹ ó kú àbò bẹ́ẹ̀ àwọn tí wọ́n báni ti ṣe bẹ́ẹ̀ àtàmà tí ìdùnnú lábẹ́ ìdíkan ẹ̀jẹ̀ one àti ogun ẹ̀fọ́ àbáyé bá ti tó ọlá wọn lọ. agbọ́dọ̀ bẹnu àtẹnu wọn agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn tó bá rí fún ìṣọ̀kọ́kọ́ sọ ń pa wọn ó ní ibà ẹ̀ta rọ́bìn yàrá ìtàkùn sú àdàmì àfààbì ọ̀sọ̀ ọ̀sán tọ́ba rẹ̀ nìkan ti bẹnu àtẹnu sọ̀hábà fàálọ̀ mọ́tò ìdí kọ̀tẹ́ ti ìdí kù ní. kí ló ń pè ní ìdí àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ èèyàn náà wọn. sọ́ọ̀tì yẹn ìgbẹ́jẹ́ pé òróró tó kọ́ mọ́ ẹ̀rọ sáájú náà ní tọ́ba ti sọ fún bàbá rẹ̀ orí bá wọn ó ti sọ níjà lẹ́nu ọmọ ìyá wọn àpá àbí ṣùgbọ́n tí ọmọ ìyá sọ ábà ń kọ́ iyì náà bá wà ní gbogbo wa láàyè lábẹ́ àwọn sábẹ́lì sílẹ̀ ní orí ìlànà wọn. alimọ́mọ́ àkókò rẹ̀ àrọ́ sí ó ní sọ́ba rẹ̀ ti ń panu aṣọ ábà mọ̀ pé yẹn jẹ́ gẹ̀gẹ̀ ni wọ́n. àyíká wọn ṣí àtẹ́yẹ pé ìdájẹ́ ti ń sáré lẹ́kẹ́ mọ́ bó ẹ̀sọ́ ábà àwọn yìí ń tẹ̀lé ó ní ó ní bàbá ń ká lọ rọ̀ sùúrù làtọ̀ ńlá ìlànà pápó ó ní àwa náà mọ̀ gbogbo aláàmọ̀ fádẹ́bí ẹni òdodo tó gbọdọ̀ lọ́wọ́ fún wa والقرآن حق القرآن كما وصف أدلني وإنما أدى إلينا هذا القرآن وسنة أصحاب رسول الله صلى الله عليه وسلم يقول القرآن يدلني ìlànà àti ìgbà àbúdòdó ni kò déédéé lọ́wọ́ wa bí kò sí pẹ̀lú sàádé ilẹ̀ làdé ti kọ́ ẹ̀rọ akọ́wọ́ tó tẹ̀lé wọn bí kálukú wa ń kọ́ra wọn lóbi dé ọ̀dọ̀ wa mẹ́rin. ó ní wọ́n yìí lọ́wọ́ yìí ju àyè jọ̀rọ̀ òhùhù dáná. wọ́n náà sọ jẹ́lẹ̀ rí wa lórí ẹ̀sìn tá à ń sìn náà fẹ́ fẹnu àtẹ́sì náà fẹ́ dọ́gbẹ́sì lára náà fẹ́ sìnira kan ni wọ́n fẹ́ jákòó nígbà tí ìbá ti gba ẹni tá a lè ti tẹ̀rí kúrò ẹ̀rí wa ọ̀sán mọ́ nẹ́nu gbọ́dọ̀ ní ẹgbẹ́ àwọn kúrò wájú àdínní àbúrò rẹ̀ ló gbà wá wọ́n ti gbà wọ́n ti dá àbúrò rẹ̀ àti ìgbẹ́kẹ̀ ọ̀gbà àbúrò rẹ̀ àwọn òkú máa ń parọ́. sọlẹ̀ ìsọ̀rọ̀ pé ní ọ̀fẹ́ mílẹ̀ ni ẹgbẹ́ bàbá ìjọba yàtọ̀ ẹni tí bá ń tẹnu àtẹ́lu àwọn sàábà ẹ̀sùn tá lẹ́bi mú agẹgẹ ní ìdẹ̀nu àtẹ́lu torí sàábà tó ń tó ní wọ́n fẹ́ bẹnu àtẹ́lẹ̀ àwọn tẹ́jẹ́ lè rí wa lọ́dọ̀ àlẹ́dùn lè yóò mú sí lórí kìtàbà ọ̀túnnà kẹlẹ́bà bá kìtàbà ọ̀túnnà jẹ́ kẹlẹ́bà bílànà ní ìwà wàlùjárùkú bíbí àwùlà wọ̀húnùtà náà ẹ̀kọ́ àwọn ọmọ ẹgbẹ́ ká bẹnu àtẹ́lù gbogbo ẹnikẹ́ni tí

ayé ń sọ fún ní ọjọ́ pa Usman lò inú wa bí àná ìṣe ẹgbà Usman lò ní àkógbó aláàbọ̀lẹ̀ torí tí ó lò ní gbogbo àlàájá tó dàbẹ̀ pa wá. àwọn tó bá débi ìmùlẹ̀ ẹjọ́ ìná pé ní àkàràbù bẹ́ẹ̀ àtọ̀rẹ̀ tó wá ọlọ́run ní ìwò ti yọ́nú sí wọn ẹjọ́ lọ sí ti yọ́nú sí tí wọ́n wá lọ fẹ́ mọ ẹgbẹ́ náà àtẹ́lù ọdún sí ìwọ́n bẹ́ẹ̀ lọ fẹ́ agbọ́dọ̀ mọ ẹni tí àwọn sàábà agbọ́dọ̀ mọ èyí wọn dáadáa tí wọ́n ṣe fún wa nínú ẹ̀sìn agbọ́dọ̀ fún yẹn rẹ̀ kéré torí pé ní ọlọ́ọ̀bá sùhánà wa tààlà tí ó dá wọn ó pọ́n wọn lé pẹ̀lú páwọn náà bá nẹ́bí lògbà sábà pé àwọn nẹ́bí lògbà

ìsọ̀rọ̀ sàábẹ́ láìda ànẹ́bì ní ń tatú ẹ wá sọ́ra ẹ mọ́ yà tí táwọn ṣíà ń sọ àwọn làápẹ̀ ṣíà àwọn táwọn bú wọn sàhábà àyàfi àyẹ̀ mélòó péré náà ju mẹ́wàá lọ náà ni wọ́n mọ̀ yìn ọmọ bú wọn sàhábà pàápàá jùlọ Abubakar àti Umar àti yáwá Aisha àti Hafsa wọn máa bú wọn wọn á fi tí ò dára ní wọn. àwọn ṣíríà yìí èrò rí wọn ó ń pọn kálẹ̀ orílẹ̀-èdè pé wọ́n káàkiri wọn lágbàáyé láti fi ìjọba tó fi rẹ́sẹ̀ múlẹ̀ lágbàáyé bí wọ́n lè Iran bákan náà Iraq bákan náà ìdúgbò láàrin Lebanon àwọn òṣìyà ní Yemen tó ní ìpínlẹ̀ orí ìka tó bá fẹ́nu wọn níbi àwọn ẹni zẹ̀kìrẹ́kì ọmọ zẹ̀kìrẹ́kì tó wọ́n mú àyíwá tó lẹ́nu tó lè wọ́n gbára pátá ìjọba tó wọ́n mú zẹ̀kìrẹ́kì wọ́n gbára pátá o wọ́n bá gbára pátá tó kú òtún jẹ́ wọ́n gbára pátá tó zẹ̀kìrẹ́kì o zẹ̀kìrẹ́kì kúrú sùtàwọn èyí ń lọ ẹ̀sùn lòun fẹ́ bàjẹ́ lóko ọ̀rọ̀ náà tẹ̀lé zèkìtẹ́kìtẹ́ ẹni ní mọ bọ́ọ̀n sọ ábà sọ́ọ́nù mi náà kékeré wa ló ṣe tó wà lè tó bá wọn náà. wọn à sì rí ẹni tó bá yàtọ̀ sí wọn wọn yóò dùn méjì ṣùgbọ́n wọn mọ̀ para mọ́ ìjọ pé ìtagbára láti dá wàhálà lọ. àwọn gbà wípé ní àwọn sọ̀hábà wọ́n ní àlùjẹ àlùjẹ yẹ kó jẹ kàlífà lẹ́yìn àlẹ́ ni ní àwọn ọ̀rọ̀ tó máa ń parọ́. alẹ́ ti sọ̀rọ̀ kan pé ẹ wá ti ń kọ̀ kankan fún yín àníbi abẹ́ kọ̀ nǹkan fún wọn náà tàbí bá ń rọ̀ṣì àníbi ti bẹ́ kọ́ kàkà fún gbà àbí kò pẹ́ nígbà tá

àlẹ́bí ń jáde ńlé láti lọ sọ láìlátul kọ́dírì fáwọn èèyàn pé láìlátul kọ́dírì táwọn ọjọ́ tí ó bọ́ sí ọlọ́run fi hàn pé ìjọba ẹni ó bọ́ sí. àlẹ́bí ti lọ lọ́nà àwọn kan já ibi tó ti pẹ́ ńlá jà báyìí àlẹ́bí bá gbàgbé ìjọ tó bọ̀ sí àlẹ́bí ní àá ah, bí mo ṣe gbàgbé yìí náà ni ó da ọlọ́run fẹ́ kẹ́ mọ́ wá ní gbogbo àwọn mẹ́wàá ìgbẹ̀yìn oore ló jẹ́ àwọn iṣẹ́ àyílọ́ wọ́n ti wà lẹ́kọ̀ọ́ yìí náà ká sọ́ra kàmọ́ wá sí dábà gbọ́ kàmọ́ ẹni dábà bá ní kásìmọ̀ ẹni dábà bá tó ọlọ́run bá sànù wa tààlà kó sànù wa wa sallallahu wa sallama ala wa ala wa sallam.

sí àwọn tí ó